وقال لعبد الله وقال

قيل لك بما عرفت ربك لا لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون قال ابن كثير رحمه الله تعالى على الخالق لهذه الأشياء هو المستحق للعبادة وأنواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرهبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا فمن صرف منها شيئا لغير الله فهو مشرك كافر والدليل قوله تعالى ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وفي الحديث الدعاء مخ العبادة والدليل قوله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي فيدخلون جهنم داخلين. بارك الله فيك. الشيخ رحمه الله لما àfáàlùkù rẹ̀ tó wà pé máa ń lọ ọ̀pọ̀ táyé olùwà rẹ̀. Àtiwájú fún yọ ọlọ́wọ́ bí àfààlù rẹ̀. Àti fún yọ ọlọ́wọ́ bí máa bí wọn ṣe àdúgbò rẹ̀. Ṣé gbogbo àwọn nǹkan tí àpèlà àwọn àyà ti yí wọ́n kí ni wọ́n máa kọlù kọ́ọ̀tì àyà ti yí wọ́n máa rà wọ́n máa kọlù kọ́ọ̀tì. lẹ́yìn tá a ti wá fi àwọn àfààlù rẹ̀ júwe rẹ̀ báyìí àwa tí wọ́n fẹ́ júwe ọlọ́run lọ́nà kejì gbogbo yìí tá a ti júwe ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rẹ̀ pẹ̀lú rúbùbíyà ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tó fi pọ́lọ́mọ bá subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo náà ló dá nǹkan rẹ̀ sí òun nìkan ṣoṣo òun náà ní kíni ló dá nǹkan rẹ̀ sí. tó bá tó wá jẹ́ pò nìkan ṣoṣo náà ni ó dá nǹkan rẹ̀ sí tàbá wá ń fi àwọn tó dá ṣe ròyìn rẹ̀ à ń júwe rẹ̀ nu níbi rububiyya níbi kí ni o àbáàdún wa bẹ júwe ọlọ́run ọba fún wa lọ́nà míì wà rọ́b wà rọ́b olúwa tá a júwe kọjá yẹn tá a lóun ló ní kọ̀ǹtró òru òun ló ní kọ̀ǹtró ọ̀sán òun ló ní kádẹ́dà òun ló ń ṣe ìjẹ́ ìmúfẹ́dà pípa ẹ̀dá ọwọ́ rẹ̀ ló wà ìgbé wa dìde padà ọwọ́ rẹ̀ ló wá alámọ̀rí wa òní ń darí ẹ̀ atẹ́gùn tí ń fẹ́ agbára rẹ̀ ni omi tá à ń rí lò agbára rẹ̀ ni olúwa tá à ń júwe yìí wúwàlùmọ̀ àbò wúwàmọ́ra òun náà lẹni tá a máa ń jọ́sìn fún oníkíni jọmọ́ ó lẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ẹ̀rí lórí kọ́lọ̀ ló wá yẹ ká jọ́sìn fún bẹ́ẹ̀ ó lẹ́bídẹ́ǹsì ẹ̀rí rẹ̀ ní qawluhu ta'ala ó lọ́rọ̀ tọ́lú wọn bá sọ fún wa nínú al-Qur'an aya yìí ń bẹ nínú suratul Baqara al ní orí kejì aya twenty dé twenty Ọlọ́ni yá ayúhàn náà mo pè yín tá ń pè léèyàn ó ubudu rabbakum ẹ mọ jọ́sìn ìbọ́lọ́wọ́ bá yín o ẹ̀rí ó ubudu ó gbé ìbádà wa ta ni yóò àwọn àmọ́ darí ìbádà yìí lọ sọ́dọ̀ rẹ̀ rabbakum ẹni ó là lámọ̀rí ẹni tó ṣe pé òun ló dá yín ẹni tó ṣe pé òun ló pa yín ni ó pa yín ẹni tó ṣe pé náà ni ó gbé yín dìde ẹni tó ṣe pé ilẹ̀ tẹ́ ẹ̀rìn lórí rẹ̀ òun ló dá sánmà tó gbòyìn lórí òun náà ló dá òkùnkùn tí ń kùn tí ń dòru àṣẹ rẹ̀ ni ilẹ̀ tí ń mọ́ tí ń dì mọ́lẹ̀ àṣẹ rẹ̀ ni jíjẹ múmu yín lílọ bíbọ̀ yín atẹ́gùn tẹ́ ń gbà sára ẹni rọmọ bínú yín ẹni òrí bínú yín àṣẹ àṣẹ rẹ̀ ni ẹni tó yẹ pé òun ló wá ní gbogbo àṣẹ nǹkan wọ̀nyí ó rúbudú òní ẹmọ ẹjọ́ sùn fún. wọ́n mi lọ́la inú nǹkan ìmọ̀ òun wá ní pé gbà Al-Kùránì ti bẹ̀rẹ̀ láti Suratul Fatiha tọ́lọ̀ tó wá ti ń bọ́rọ̀ bọ̀ láti bẹ̀rẹ̀ Suratul Baqara pé a kọ́kọ́ bá àṣẹ pàdé ẹ máa ṣe nǹkan báyìí àkọ́kọ́ àṣẹ nínú Al-Kùránì bàbá ti gbé láti Suratul Fatiha débàkọrọ àkọ́kọ́ pé kọmáǹdì kó kọ́kọ́ wá látọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ẹmọ ìjọsìn fọ́lọ́run náà sì yáyà yìí يا أيها الناس اعبدوا ربكم أما جوكي فلوين الذي خلقكم أيوة كيلو ديكو في الله توكي جوكي فلوين ọlọ́run á ju yìí ẹ̀sìn ní mọ́jọ́sìn fún alladhi khalaqakum ẹni a ní ẹjọ́sìn fún yìí òun ló dá gbogbo yín. ẹ̀yin nìkan wá kọ́ gbogbo àwọn ẹ̀dá tán ti wá síwájú yín ìyá ńlá bàbá ìyá ńlá ìyá gbogbo wa ọlọ́wọ́ ọba yìí náà ló dá gbogbo wọn. àlàdé iná mi kọ̀bìlì àwọn ọmọmọlẹ́bà àwọn generations tí wọ́n ti wá tí wọ́n ti wá tí wọ́n ti wá ọlọ́wọ́ ọba yìí náà lẹ́yìn tó dá gbogbo wọn. àwọn màláìka tí wọ́n ṣíwájú anáwòrán ìsáni nínú ẹ̀dá ọlọ́wọ́ ọba yìí náà lẹ́yìn tó dá gbogbo wọn ọlọ́wọ́ ọba àyọ́lọ́ wa ní pé ó rùmùdù rọ̀bákùn mọ̀lẹ́bí kọ̀làkọ̀kọ̀ ọlọ́run yìí ni ẹ̀sìn ẹ̀tọ́ yẹ pé òun ló dá èyí wọ̀lẹ́bí náà mi ń kọ̀bẹ̀lẹ̀ kọ́ àwọn tó tún wá wájúwájú yìí náà òun náà ló dá wọn. tẹ bá ń jọ́sìn fún báyìí adẹ́kẹ́ ń payà kó má jẹ yá ìwọ ajá sí pé ẹni tí ò bá ti jọ́sìn fún kò páyà kọ́lọ́wọ́ bá má jẹun ní àti bọ́lọ̀ bá jẹrú wọ́n yà náà olùwàwọ̀ òjèrí aláwọ̀tún wá tẹ̀síwájú láwọn bíta fi gbọdọ̀ mọ́ jọ́sìn fún wọn lọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá ní ẹmọ jọ́sìn fún yìí aláwọ̀ tá ní ẹ jọ́sìn fún yìí alladhi ja'ala lakumul fún yín ọ̀nà tó wá gbàgbélẹ̀ kalẹ̀ ó ṣe ní firashan ó ṣe ní bí nǹkan bá a tẹ́ kalẹ̀ sẹ́yìn pé wọ́n bá ti tẹ́ ní kalẹ̀ kí lọ́mọ èmi ó kàn mọ́ sí ẹni tí ó sùn lórí ẹ ẹni tí ó kọjá lórí ẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba yìí wá tẹ́ ilẹ̀ kalẹ̀ fún wa lọ pẹ́rẹ́tẹ́ àwa ń kọ́lé sórí ẹ àwa ń dáko sórí ẹ à ń kọ́ mọ́sálásí sórí ẹ à ń kọ́lé ẹ̀kọ́ sórí ẹ à ń kọ́ kódà àti dọ́lọ́wọ́ ọba fẹ́ àti dọ́lọ́wọ́ ọba òfẹ́ gbogbo ẹ̀ là ń kọ́ sórí ẹ ológun kọ́lé ògún sórí ẹ̀ oníṣàngó kọ́lé ìṣàngó sórí ẹ̀ gbogbo kálukú wá ń pọ̀ tó bá wù sórí yọ lọ ọlọ́run ní gbogbo jẹ́ ìṣe ohun gbogbo lẹ́tẹ̀ ń lòun alẹ́rì ìjọ àlẹ́lẹ́kùnmọ́lá àrùbọ́ ìrọ̀ṣà tẹ́gbẹ́ ọlọ́run bá fún wa lẹ́rìí tó fi lẹ́tọ̀ọ́ sí kájọ́sìn fún ayé ẹ̀kọ́ ẹ̀dá pẹ̀mọ́ dé o ẹlẹ́ẹ̀kejì tó lu atúbi lẹ́tọ̀ọ́ kájọ́ sì fún ni pé wàsàmẹ́ àbìnà àáyé wàjá àlàsàmẹ́ àlákùn bìnà à ọlọ́run tó wá ṣe sánmọ̀ ní ta mọ́ kó mọ bẹ lórí yín báyìí sánmọ̀ nílùú wa gbogbogbò wa dárú abẹ sánmọ̀ ọlọ́run báyìí dá wá wá. ìyí ò ní kẹfà ọlọ́run tún ṣe ẹ̀yìn kó dálẹ̀ tó ti ẹ pẹlẹsẹ tó mú sánmà tó dáàbò wá lórí ẹ̀wà ẹ̀ǹdẹ̀lẹ̀ nínú sẹ̀mẹ́ ìmọ̀ à láti sánmà ọlọ́run wá lé fómi kó wá máa bọ́lẹ̀ láti rẹ̀ látòkè omi ó máa sọ̀kalẹ̀ wá sórí ilẹ̀ yìí àmọ́ mi ti ń sọ̀kalẹ̀ tí olúwa bẹ́ẹ̀ fi ṣe omi yìí ni ó kanlẹ̀ tómi bá ti wá kanlẹ̀ fa akọ́rọ́jábì yìí nínú sàmàrà ọlọ́wọ́ wa máa fa àwọn omi yìí mú àwọn irúgbìn jáde láti inú ilẹ̀ àwa máa rí tíṣu ó máa wù àwa máa rí tọ́gẹ́dì ó máa wù àwa máa rí jágbàdo ó máa wù àwa máa rí kírẹ́sì ó máa wù àwa máa rí ẹ̀wà ló máa wù àwa máa rí ewédú ó máa wù àwa máa rí ẹ̀fọ́ ó máa wù àwa máa rí gbogbo tẹ́nu jẹ pátá yóò sì máa wù nígbà tó jò bá ti ń rọ̀ sí orílẹ̀ ọlọ́ni àwọn sàmọ́ àwọn irúgbìn tílẹ̀ mú jáde látara kójú rọ̀ sí i rizqan lakum àríjì kì í jẹ́ tìlólé ayé la ní kí yóò mọ̀ jẹ́ wọ́n ń kà kó yín sínú ayé àwa la dá yín débi ó máa pa yín ìgbà tí wàá dá yín débi ó máa pa yín o a gbọ́dọ̀ ṣètò ń tí ẹ mọ̀ jẹ́ àti bọ́ọ̀lù ọba fẹ́ dá wa ní tá ní jẹun agbára rẹ̀ kà bí ò ká tí akọ̀wálé ayé ni a ní mọ̀ ń tẹ́ ń tèlé bíi débi tá a mọ̀ níbi pé àfẹ́jẹun àwọn ọmọ mọ̀ dáwà nígbà pé ebi gbọ́dọ̀ mọ̀ payín tọ̀kí láti mọ̀ wá jẹ́ ọlọ́fún wa ní ó yá ìwọ rúgbìn ìwọ ọmọ jáde irúgbìn kí ni ó tún mọ ọmọ jáde bá ètò tá a fẹ́ ni kékeré jù ó tún mọ ọrọ̀ sẹ́ni gbogbo tọ́lọ̀ wọn bá fi ń ṣe létí òyìn ká lè dáàmọ́ ni o ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá kí irúgbìn ó kàn mọ jáde nulẹ̀ láì rọ̀jò ó lè ṣe àbí ò lè ṣe àwọn mọ̀ọ́mọ̀ ń ṣe gbogbo ẹ̀ ní ká lè máa rí nǹkan ronú sí kó lè máa jẹ́ dábì máa sápò ronú sí ronú táwọn ẹlòmí ń kéré ní pé everything kan ṣẹlẹ̀ naturally ni wọ́n bá tí wọ́n gbẹ̀ pé ah naturally bò ó èé ṣe tójú ò bá sí ìrọ̀tí rúgbìn òní jáde èé ṣe tí èbá ti pé rúgbìn jáde àwọn èèyàn bá ti mọ táàmù ẹ̀jẹ̀ ni ò bá ebi ni ò bá pa wá kú ọlọ́wọ́n bá wá ṣe gbogbo ẹ̀ ká lè máa rí nǹkan ronú sí ká lè fi dáta ní mọ̀ Allah subhanahu وتعالى ìyàwó lọ́nu ọlọ́run lébi tí mo wá sọ gbogbo eléyìí aláàtẹ́jọ́ àdúlè láàyè àǹdáàdáwò wà á ń tó ń ọlọ́run ẹ mọ́ bèbè ọlọ́run ọba wẹgbẹ́ mọ́ èyí náà sì mọ̀ pé ìlẹ́gbẹ́ táàbà fẹ́ gbẹ́gbẹ́gbẹ́ ọlọ́run ní ìsìtọ́ ọmọẹgbẹ́ bá gbèsè lẹ́gbẹ̀ẹ́ ìwọ ọmọ sọ́mọ̀ mi lẹ́yìn tọ́lọ́ ilẹ̀ bàbá fẹ́ bọ́ lọ́wọ́ ọba wórogún ká tún fẹ́ máa ṣèjọsìn fẹ́ lò ní ìlẹ́yìn ọlọ́run ajẹ́fẹ́ lò ní òní náà òun ló tó dá ilẹ̀ tiẹ̀ tí ó pé láàrin àwa ọlọ́run tó dá sọ́mọ̀ àtìlẹ̀ táǹgó rẹ̀ báàrin wa bá dàrú a lè bínú kúrò lórí ilẹ̀ rẹ̀ àtọ̀mọ́ ṣe kínú àlọ́lẹ̀ ọlọ́run bá mi ẹ̀dá kù sí ilé ọlúwa mi ń bẹ ta lè lọ fàlẹ́ àtẹ́jọ́ àlúlè láyé àrùn dáadáa ìgbò ti pé ọlọ́run bá fi yóò sọ fún wa ni pé ìgbò ti pé mi nìkan ṣoṣo mo dẹ́yìn alẹ́rì ikọ̀ lákọ̀ọ̀kan àìbójú bẹ̀rẹ̀ gbọ́n èmi nìkan ṣoṣo mo dáyín ó tún ní àwọn tó síwájú ní èmi nìkan ṣoṣo mo dá wọn alẹ́rì ìjà alàlà àrùbọ̀ èmi nìkan ṣoṣo ni mo ṣe lẹ̀ ní tó ṣe pẹ́rẹ́ṣẹ́ èmi nìkan ṣoṣo mo ṣe sánmọ̀ ní ìta èmi ọlọ́run nìkan ṣoṣo ni mò ń mómi jáde láti inú sánmọ̀ èmi ọlọ́run ọba nìkan ṣoṣo ni mò ń fi omi yìí múrúgbìn jáde láti inú ilẹ̀ wọ́n lè máa járí nìkí ẹ̀yìn èèyàn èmi ọlọ́run ọba ṣoṣo nìkan ṣoṣo èmi ni mò ń jẹ mẹ́. sẹ́ǹtì wo ni ó wàá sọ fún yín kékeré á bá ń gbẹ́gbẹ́.

ẹ̀bà ti ẹ̀wà bí kú sẹ́ni tí òmò bébí ọlọ́wọ̀ bá ti da ilẹ̀ amaranjẹ́ bí kú jẹ́jùmọ̀ gbé yẹn lọ́wọ́ rẹ̀ fatabarakallahu ahsanul ẹni ó mà sí wa tó fi mọ bá ti lọ tó mọ bá ti ń dáyé ìjẹun olóṣèlú nìkan náà ló mọ̀ ń pa wa ó nìkan náà ló yẹ ká máa wá ń dùn ó nìkan ní má jẹ́ kí nìkan máa tọ́ bí kankan mọ́ ọ̀wùwọ́ wá délé ayé tán ọwá lọ́wọ́ ọba nìkan tó mọ́ ọlọ́dún wọ́nu wa fàlà tẹ́jọ àlùlé láyé àrùn dáadáa ìwọ́n wá rí ààrẹ níbi pé bọ́ọ̀ bá sì ìṣókin nìkan mọ́ dì ọ̀ nígbélé ayé àwa ní kí ló dé ọláwọ̀n kan bẹ tán lè ní ọyún kọ mọ́ jáyé mọ́ ọlọ́run ọba gangan ló mà ti wá rẹ̀ ọba bẹ́rù káwọn kan bẹ tán tó máa ń ranjú mọ́ yẹn ta ló yẹ kó lọ sádi ẹni tó mọ bọ́ ti wá tó mọ bó ti dá ọ àwọn tó tó wá sọ tó aláwọ̀ yìí náà òun lòún dá àwọn náà àwọn bá rò pé wọ́n ju ọlọ́run èmi náà mo ní wọ́n dákùnrin tó wà ní kọ̀ǹtù òun àti wọ ta ló yẹ kó wá sádi òun nìyí olùwànípàdà àtẹ́jọ alú lillahi àndáàdà olùwànípà àntón ẹ̀yìn náà sí ma ẹmà ní ọkàn yìí ẹmà ẹmà kẹ́mi mo dá yín ẹmà ẹmà ṣàgídí ẹmà kẹ́mi ní kéde ẹmọ fún yín ẹmà kò sí gbogbo kálukú bọ́ọ̀rọ̀ bá dàrú tẹ́ kálukú abúlé amọ́ sáré gbójú sí àmọ́ tó yí sọ́mọ́ àmọ́ òun tó bí ọlọ́wọ́ bá kan bọ̀ láti sọ́mọ́ àmọ́ pé ìkankan wà à ń fi à ń retí ìkankan ẹ̀ríkẹ́ lómi ń jọba àdánwò bá dé kódà ìjú ògbọ́ lọ́wọ́ bá gbọ́ tó bá wùsọ́ bá ọlọ́run olójú ẹwà àbílẹ̀ ọ̀kọ́ làwọn ìbájú mọ́ wí ọlọ́run olójú ẹwà olójú ẹwà olójú ẹwà ó sọ pé a mọ̀ pé àtẹ́nì kan ń bẹ tó wà níbi kan tó lè là wá kí ló dé tá a wá gbà fún tán yányán tá a wá ń ṣe súnmọ̀ á mọ̀ ló súnmọ̀ tábà wù. ọlọ́dà kan mọ́ṣáà lẹ́sẹ̀ wá tó ìkànnì àwọn àlùfáà wa alhafiz ibn kathir alayhi rahmatullah àwọn náà wá rúgbó káyà yìí àwọn aṣọ gbólóhùn kàbá ìwà mú wa lọ síra yìí. ibn kathir rahimahullah ọlọ́mọta bá wa kí àwọn àlùfáà ṣìlá ńgbà owó náà wá sọ lóyè àyà yìí pé ó ní ẹmẹ́jà tara wa o alkhaliqu li hadhihi al-ashya ẹni tó jẹ́ adẹ́dà fún gbogbo tá à ń ẹni ó dá gbogbo tá à kà yìí òun gangan lẹni tó tọ́ kámẹ́jọ́ tẹ̀lé ẹni ó dá gbogbo ń ta àyè ló tọ́ ó lọ sí báàbá jọ́sìn ìfẹ́ lòmíì ajẹ́pẹ́ lòmíì yẹn náà máa dá nǹkan kan yàtọ̀ nínú gbogbo àwa lò láyé nísìnyí gbogbo àwọn tá a ń sọ pé àwọn là ń sáájú àwọn là ń fi wá sọ kí làwọn dá fún wa mẹ́ atẹ́gùn ní fẹ́síwá yìí àjẹ́ ló dá atẹ́gùn ní àkóso ọlọ́mọṣà fún wa lágbóyé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣà fún ọ̀rọ̀ yé wa. tọ́ àwọn tá a fi wá máa ń sin lọ́hùn tó lóun lòún ṣe gbogbo nǹkan fún wa tá a gbọ́dọ̀ fi sin òun yìí òun nìkan là á máa ń ṣe fún àti lọ síwájú fún wa kí wá láwọn ìjọsìn yìí àfa wa ní ó dàbí náà àpèjúwe lò islam rẹ tó bá ṣe ta lọ ṣe mú jàmbá. ìgbàgbọ́ tá a bá ní ta lánìí fún jàmbá. ìṣàánù tá a bá ní akọ̀túnmọ̀ ìṣàánù fún wa lónìí. ìṣàánù ni ká sin lọ́n dé pé a máa sin lọ́n ìgbà tá à rí báyìí táàmù ní tí lè ń pe bá àbá ti ẹ̀ ojú wa rí òun ní wù wáyé èyẹ ti tán sínú ọlọ́run nínú àwọn ìran ìjọsìn yìí tá a fi máa ń sin lọ́run wà nínú àdúà inú ẹ̀ ní ká ṣàdúà ká ní kí mo gbé jọ̀ mọ́ ká ṣe àdúà nítorí pé ní ṣíṣàdúà ní ká máa po kọ̀ọ̀kan fún ìrànlọ́wọ́ a gbọ́dọ̀ lẹ́ni àmọ́ kókọ rẹ̀ àfitá ni jama wọ́n sígbà ọba orúkọ nǹkan mi nìkan àkànbí ọ ni pé nǹkan mi ìbọn kókọ rẹ̀ kí ló ṣe fún ọ kí ni ìrègùn tó nílé ọlórí sẹ́ẹ̀kọ́ mi ènìyàn láàrin ara wa gan níjọ abá láwọn ìrègùn kan léra wa lórí àmọ́ bẹ́ẹ̀ dúró ti ìrègùn ta ní lórí o bí ẹni bá ara mọ́tò fún ta kọ́lé fún ta ṣe gbogbo ẹ̀ fún ó wá pàdé wájú àwọn ẹni kó fọkọ̀ gbé wa kò wá fẹ́ kọ́kọ́ gbé wa ẹ̀mí tó bá dùn kù wá á sọ ẹ̀kẹ́ kẹ́kẹ́ wo mọ́tò tí ń gbé kiri hùn èmi ní falilahi masalu ala ṣe ni òwá mọ̀ nǹkan tó ọbẹ̀ tọ́ka sí lórí ilẹ̀ ayé náà fi ń jẹ́ èèyàn tí yóò jẹ́ pé sábàbí rẹ̀ tani jama Allah mẹ́pọ̀ kọ̀ǹkan ní àfọ́kọ́tá ní ọ̀rọ̀ abá ní nínú àwọn ìjọ sì tọ́lọ̀wọ́ bá lò nìkan lòun fẹ́ ká ṣe fún náà alkhawf ń bẹ̀rù ní bẹ̀rù gbójó pé ọ̀rí tó ń bẹ̀rù ìbẹ̀rù kan bẹ̀ ẹ̀rẹ́ méjì nìbẹ̀rù ìbẹ̀rù kan bẹ̀ alkhawf tabi'i kí ni wọ́n fi ẹ̀ gbọ́dọ̀ máa ìyẹn ní ìbẹ̀rù tọ́lọ́wọ́ bá dá mọ́ wa lára tètè dátọ́rálì ọmọ ènìyàn bá ti rí nǹkan dẹ́rùbà ẹ̀rú ó ṣe kí ni dẹ́rùbà irú bẹ̀rẹ̀ sí nǹkan nìyí láàtọ̀ kó ṣẹ́jọ sí láàtọ̀ ṣe náà ní ti bá ti pọ̀ tó yìí nísìnyí kíkí ni ó kankan bẹ́sà ni wàá báyìí ẹ̀ ẹ̀rú ó bá kálukú àbẹ́mọ̀ ní bàbá àtọ̀mọ̀ gbóhùn bọ́ pàpàpàpà ẹ̀rú ọmọ bàbá àbẹ̀rù òní bàbá irú bẹ̀rù eléyìí ọlọ́run ọba tú wa lẹ́mẹ́ ṣe ìbẹ̀rù tá a ti fi sára yín ni ṣé tọ́ba lọ́ọ̀ fẹ́ bẹ́ẹ̀rù wú ẹ̀ ń tara rẹ ni ìwọ kọ́ lọ́ọ́ mọ̀ ọ́ mọ̀ sí ìbẹ̀rù yóò kàn dìde lágínní naturally ṣé tọ́ba jòkó kó lọ́ọ́ wá kàn jòkó lásán ẹ̀ẹ́dẹ̀ká bá kàn wọ́n la kí lọ́ọ́ wọ́n sáré kí ló jẹ́rẹ̀ ìjọba ìbẹ̀rù kí ló jẹ́rẹ̀ àyíká àkàtí ìjọba yìí akàgbọ́ kí ló jẹ́rẹ̀ ló yìí lọ́jọ́ kí láti gbogbo ó sọ́ọ̀tù kí ló jẹ́rẹ̀ àwọn yìí ń àdámọ́lé tí ti ń bẹ lára wa àmọ́ yìí tó ṣe pé ọlọ́run nìkan ní máa ń ní ó ní kọkànlédé gbé kí ní kan dúró ní kọkànlédé wọn kankan pé àwọn nǹkan bẹ̀rù àjẹ́ ni wọ́n kọ́ á máa bẹ̀rù pé ẹ́ eh, bí mo ti jòkó àwọn àjẹun lè gbéyà yìí níṣẹ́ fún oṣù máa dú irú bẹ̀rù tààlà máa ní fún jàmá ah ayé lè ọlọ́run ti ń gbàdúrà mi níṣẹ́ tí ń kọ́lé lọ́wọ́ báyìí ee eh, àwọn nǹkan bẹ wọ́n lè rọ́jọ́ mi kí n má lè lè parí mọ́ irú bẹ̀rù ká ló yẹ ká ní fún má ní irú yìí òkú yàn mọ́ yá ayé ti ń kọ́ lọ́wọ́ àwọn ayé kẹlẹ́ ní kó má dé irú bẹ̀rù tààlà máa ní fún. ìgbésí ayé tí mùsùlùmí sì máa ń gbé nu gbogbo tó bá dáwọlé ọmọ bẹ bẹ́yìn al khawfi wà rọjà. kí ló bẹ. bẹ́ẹ̀ sì gbé yóò gbọ́. ayé bẹ́yìn al mí nà wá wà rọjà ilé. ọmọ bẹ láàrin kọ́ ọmọ bẹ̀rù wípé ntí mo sì bẹ́ ṣe ẹ ṣe yìí sì sọ́nà wọn sì ṣe rọrùn báyìí. ọ̀tún wa máa ro kan pé nǹkan mo fẹ́ ṣe yìí ọlọ́run ọba náà ló ń ṣe fún mi ìgbésẹ̀ ibùdó ni mo ń gbèrò ìbẹ̀rù ọlọ́run náà lọ bẹ̀rù pé sọ́lọ́ sí ìgbésẹ̀ kékeré ìbọ̀ sí bọ́ ti táwọn lélẹ̀ yóò ẹ̀ ọlọ́run lè parí ẹ̀ o ṣé ọlọ́run ní mọ́mí lọ́jọ́ kan báyìí á ṣe ń ṣe lè pa àlè pariwo yìí ẹ̀ bí ìṣe owó lọ́wọ́ ìṣe bẹ́ẹ̀ bí ti máa rí lọ́ọ̀rì irú bẹ̀rù tá àmọ́ bí àwọn èèyàn ti ń dààmú ìsìn ni pé ẹni bá bẹ̀rẹ̀ ilé kíkọ́ nísìn ìbẹ̀rù yóò mọ bẹ̀rù yóò mọ sí tutù yóò mọ sí gbogbo ẹ̀ ta ní bẹ̀rù kó lè da ọdún kó máa kó lè tó lè sọ́dẹ̀ tì mọ́ lọ́wọ́ ta ní bẹ̀rù. àwọn ayé ẹlòmíì àwọn ẹbí ó gbà káwọn ayé tó ń bẹ̀rù ní ẹbí òun ló wá alẹ́ lómi ò tún mọ sí nǹkan ọgbọ́n àwọn ẹbí wa tọ́ báyìí lè ti gbọ́ báyìí lásán kí ní ọ̀gbẹ̀ irú bẹ̀rù yìí ta ló yẹ ká gbérú ẹ̀ mújẹ̀ máa gbogbo ẹ̀ lábọ́ ògùn alẹ́ rí o lọ́dọ̀ pé lọ́sọ̀rọ̀ agbáyé lásán o ara dáadáa tí bàbá ìṣèfà ní ìmọ̀ yìí lọ́rọ̀ bá sọ ọ́ lẹ́sọ̀ mọ́ rí yóò ka gbogbo ẹlẹ́ yóò àwọn mẹ́rin gbogbo wa ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan láwọn èèyàn ṣe máa ń rò pé àbólógùn fáwọn èèyàn lọ́ti gbá tiẹ̀ ni ìgbà tí òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni wá o ti kọ̀ọ̀bí ìtura pẹ̀lú ọ̀rọ̀ Allah kọma máa lọ títí kọ́ máa bẹ̀rù kọ́ máa lọ́jọ́ kọ́ jòkó máa bẹ̀rù máa rìn ni ọtún kọ́lé ìbẹ̀rù ni bọ́ọ̀rọ̀ aṣọ ọkàn rí gbogbo nǹkan gbèsè ayé rẹ ọkàn rí wà balẹ̀ ọwọ́ akóra rẹ sínú ìdààmú. wọ́n náà lásán nísìnyí ipò ọbẹ̀ máa ro kan pé kan ó jẹ́ ibi ìtún wa ń bẹ́ẹ̀ bí àwọn nǹkan èsì yẹn lè fẹsẹ̀ àdéhùn fún ọ pé ló bá dọ̀la yín fún ọ ní nǹkan báyìí báyìí ọgbà pọlọ ni yóò ṣe àmọ́ àwọn òpè ẹgbẹ́ ẹni tó fẹ́ jẹ́ àbàbí rẹ̀ àmọ́ ọ̀nà táà lè wó gbọ́kàn rẹ sí. wàtàwákùl dákàlá yìí tàwákùl nǹkan bẹ́ẹ̀ lọ wàtàwákùl lára àwọn ìjọsìn tá a gbọ́dọ̀ gbé fún nǹkan mi àti àwọn àwọn o ní àtàwákúlù ìgbàlá lọ́lọ́ ìgbàlá lé ìjọsìn ni àáfi máa ń sin lọ́rùn ni má gbára lé nǹkan míì má àmọ́ ń bi àwọn ẹ̀tọ́ ọlọ́run yìí ìdí tó ìjẹ́pọ̀ ọlọ́run nìkan lọ́ọ́ sì máa fi gbára lé tó ìjẹ́pọ̀ òun nìkan lọ́ọ́ máa bẹ̀rù ìjẹ́pọ̀ òun nìkan lọ́ọ́ máa roka ìjẹ́pọ̀ òun nìkan lọ́ọ́ máa pè ó ní pé òun nìkan ló dá ọ nìkan ló sì dá gbogbo ọdọ́ ó nìkan ló dá ọ ó nìkan ló sì dá gbogbo tó fi ń ṣe ilẹ̀ ayé gbogbo tó ń lò ní ayé pátá kò sí ìdó tẹ̀yìn ẹ̀ orílẹ̀ tó wà olóní sánmọ̀ olóní akẹ́kọ̀ọ́ tó ń gbà sára olóní omi tó ń mu olóní oúnjẹ tó ń jẹ olóní ìyàwó tó ń fẹ́ olóní ọmọ tó ń bí olóní gbogbo tó fi ṣe ilé ayé wa pátá ká mọ́ ọlọ́run ọ̀gá gbogbo ẹ̀ wá ní tó fi ti àṣírí tọ́mà dájú adámù òdìdí ẹ̀ lòní ó ní ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ ta ló ní olóòlù àìsàn wọn lálùbá rẹ̀ bí ẹ̀sà ló lẹ́ka àánú rẹ̀ ó mọ̀ á bèèrè lọ́wọ́ rẹ̀ àdébìlá pé ẹ̀mí tàbí mi ìfẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní sọ fún wa pé yìí wà wá mọ́ ni o àṣẹni látọ̀dọ̀ náà pé ojú àṣẹni máa dára rẹ àṣẹni yìí kò sẹ́ni tí dókítà lè ọpúrẹ́tì tán lè sọ bí sẹ́ni wà lára wa ẹ sọ ma gbọ́ èmi ti bọ́ lára ẹ̀ ó bọ́ náà ẹ̀mí ọ̀hún wá dá ẹ má jẹ́ ó bọ́ ńgbà náà ẹ do ẹ dé mọ́bẹ̀ ẹ náà dé dìde sọ pé ní bẹ́ẹ̀jẹ̀ bá ń dà lára wa wọ́n lè sọ́ọ̀pù ẹ̀jẹ̀ ayé ẹ̀kọ́ ni bómi bá ń dà lára wa wọ́n lè sọ́ọ̀pù rẹ̀ ẹ̀ṣẹ́ mi bá fẹ́ bọ́ lára yéé ṣe náà lé rẹ́mi tó mọ́lẹ̀ torí bá ṣẹta ló ti wájà náà dàpọ̀ ẹni tó wà ní ní ti ń jẹ́ ẹ̀mí ó lè bá kọ́ kú láyé ọwọ́ lọ ń bẹ̀rù ẹni tí ò mọ bẹ́ẹ̀ mi ti jẹ́ kó lè pa ọ́ ọ̀rọ̀ yóò yé jàmá ẹ̀mí tábà ní sọ àwọn àwọn àjẹ́ kan ń payà àwọn oṣù kan ń payà àwọn ẹlẹ́bọn olóògùn kan ń payà àwọn afọ́njọ́ làbí kan rọjúmọ́ rẹ̀ ẹ̀mí àwọn egun ò mọ́ wọn àti mọ́ bó ti jẹ́ ta ló mọ́ bó ti jẹ́ jàmá olúwa mi ló ẹ̀kọ́ gbára lé ẹ̀wọ̀n nísìnyí àwọn tí máa ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn náà lájú táwọn máa ń ṣe ájú ẹnì kankan máa pa ohun mọ́ àwọn lẹ́nu wọ́n lájú làbọ̀ lájú rẹ̀ àwọn alátàsí táwọn náà bá ti bẹ́ẹ̀ ṣàṣìyàn inú àṣàṣì tán máa ń ṣe lẹ́ni tí ń bá máa ń sọ̀rọ̀ ni pé àwọn fẹ́ pa ohun mọ́ ní ẹnu táwọn lè lọ wá ẹran kó lọ wá òwú ju òwú fún àwọn ẹnìkan wọn adó lánàá wọn àmọ́ bí ẹnu ẹran ọgbà káwọn ti ń dé ẹnu rẹ sọmọ sọ á ẹyọ kan tó wà mẹ tọ́sí mọ̀ tí wọ́n ń tara àwọn olúwa mi tẹ́tẹ́ ní ṣiṣẹ́ ń tiẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ yìí sì ń mẹ́wàá sí ọlọ́run ọ̀rọ̀ tá à ń sọ yìí ohun tó ń jáde tó ń di ọ̀rọ̀ tó ń gbọ́ mi níbo ló stọ̀ sí nínú ara wa lọ bí gbogbo mẹ́ríkà dọ́kítọ̀ tó bá mọ̀ láyé wọn àmọ́ bí ọ̀rọ̀ wà wọn àmọ́ bí ó wà a ti ń lanu báyìí ọ̀rọ̀ sì ń jáde níbo lọ̀rọ̀ yẹn ti ń dìvẹ́lọ́pù bọ̀ àti bó ni ọ̀rọ̀ yẹn ti ń wá tá a fi ń sọ ọ́ pátábà àròkànláhù àṣàlùmọ̀ àbúrò náà lè sọ̀rọ̀ ni sọ pé aláwọ̀ àtúwárò aláwọ̀ àtúwárò tó ń sọ ohun rẹ̀ o tó gbé jáde ń bò lọ́rọ̀ tó sọ ti wá kó làwọn ọ̀rọ̀ yẹn sọ ẹni tó ń sọ pé òun ò lè sọ̀rọ̀ kí ló dé tó òun tiẹ̀ tó òun ò lè sọ̀rọ̀ kódà wọ́n lò rẹ̀ yàn àárẹ̀ yẹn wá dín lẹ́bù pé kò lè sọ̀rọ̀ mọ́ ẹ kí ló di ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ kí ló di tiẹ̀ mọ́lẹ̀ tó wá dé bá ṣe ọlọ́run wá ní ọ̀rọ̀ tá à ń sọ tá à mọ bí ọ̀rọ̀ ní tọ̀ sí lẹ́nìkan bá wá ń dẹ́rù apò agbóhùn lẹ́nu rẹ̀ tọ́ nílé sọ̀rọ̀ mọ́ kálú yẹ káwọn gbé bẹ̀rù wá sí lọ́dọ̀ ẹwà àtàwá kúlù tó yẹ káwá ní bọ́lọ́ ẹlòmí gbogbo tàwá kúlù rẹ̀ oríṣiríṣi nǹkan ni níbi kó fẹ́ ṣe kán mọ́ gbóhùn lẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ni tó gbára lé ẹnìkan tó mọ́ agogo lẹ́nu ó ti nílò àwọn ìfìfìsí máa ń ṣe ọgbà àwọn asọ̀rọ̀sọ̀rọ̀ báyìí à wọ́n mọ́ fẹ́ gbóhùn lẹ́nu wá ní wọ́n fẹ́ pa wọ́n fẹ́ gbé wa mágolo ní àìsí gbóhùn mágolo lẹ́nu ọ̀tọ̀ ni ó ṣe yíò ọ̀tọ̀ ni ó tún ṣe tọ́bá yìnbọn kó mọ́kàn òun ayẹta ọ̀tọ̀ ni ó tún ṣe yíò ọ̀tọ̀ ni ó tún ṣe òfífẹ́ tọ́bá sáhùn kó mọ́ṣe kíni kó mọ́ wọlé ọ̀tọ̀ ni ó tún ṣe mọ́darí kan tẹ́lẹ̀ gbogbo ìwọ gbogbo akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ́ ríṣẹ́ ẹ̀rù ọ̀tọ̀ ni ó tún lọ rẹ̀ ṣe àgbélépọ̀tá pé bóun bá kàn ti wà ní báyìí lásán gbogbo àwọn ọ̀táwọn tó bá ti ronú pọ̀ wọ́n báyìí lásán kí aburú mọ̀ sí wọn ọ̀tọ̀ ní òtún wá ṣe bá tò sẹ́ńtà lọ́tọ̀ inna lillahi wa inna ilayhi raji'un gbogbo tó lọ rí ń dára létọ́ sásí lọ́dọ̀ yìí ṣùgbọ́n nǹkan kan lọ sásí lọ́dọ̀ níbi òkúgbẹ́ nǹkan kan lọ sásí lọ́dọ̀ níbi àjẹta nǹkan kan lọ sásí lọ́dọ̀ níbi kan máa pò mọ́ ẹlẹ́nu nǹkan kan lọ sásí lọ́dọ̀ kò mọ̀ ọ̀bọ̀ gbé kí wọ́n wà ní kó sì mọ̀ ọ̀bọ̀ pọ̀ táà rẹ̀ gbogbo tó sásí lọ́dọ̀ ìyá wa béèrè rẹ̀ pé táwọn nǹkan ló dá ni táwọn náà ń ṣèjẹ́ ẹ̀mú ni ọ̀tá tọ́ ní kọ́ fẹ́ mọ gbé ní kọ́ mọ bọ́ pa àwọn ọmọ bọ́ sáré ohun ti gbé ni talẹ̀ tó mọ ogun kíní ìjẹ̀mọ́ ọ̀tàwọ́kùlù ìbàdà ọlọ́ọ̀bá tó lẹ́tọ̀ọ́ sí kágbára ni ó ní àwọn nǹkan mi ò lẹ́tọ̀ọ́ sí wọ́n lẹ́tọ̀ọ́ gbogbo dáa mi táwọn mi gbogbo ọ̀gá mi táwọn èèyàn máa ń sìn tẹ́ ń gbé alẹ́lẹ́yìn ọlọ́wọ́ báyìí wọ́n lẹ́tọ̀ọ́ náà dìsáàbù ẹ̀ ọlọ́run ló dìsáàbù ẹ̀ ọlọ́run ló ní àpáta táwọn èèyàn ń bọ ni omi táwọn èèyàn ń bọ ni nǹkan òun tèmọ́ tèmọ́ di ni iná fún wáfà ni gbogbo onírè gúnlé wa lórí tálẹ́ńtò lè sì lè gúnlé wa lórí jàmá. wàrọ́gùbà tó wàrọ́gùbà àrọ́gùbà ká mọ sojú kòkòrò oore lọ́dún èèyàn tí sàlìjẹ́ náà ọ̀sán làmọ̀ wá sí jàmá wàrọ́gùbà ká tún mọ sáfù yẹn pé ee ẹni tó lè ní kí n máa wọlẹ̀ nísinsìnyí lálẹ́ ní ọ̀hún jọ̀mọ́ ó jẹ́ nígbà máa ń sọ̀rọ̀ tó lọ́wọ́ ẹfẹ́ lórí ìbalẹ̀ bọ̀dẹ̀ bá ti ń sọ̀rọ̀ àwọn nǹkan tó ti gbélé ní nǹkan dẹ́rùbà ìwà tó máa bà kí ẹ kàn dẹ́rùbà pé èyí àwọn àjẹ́ lágbára o àwọn àjẹ́ ń bẹ́ o ha ọmọ kan ló ń jẹ ta mo ti tẹ̀yà kan mọ́lẹ̀ nu ó tẹ̀yà òmọ́lẹ̀ báyìí dé ìyá kan ah èmi lọ́ọ́ jẹ mọ́lẹ̀ ìyá ti tàkà nígbà yà tà káfí ọmọ ẹ̀gá ni ìjọba tó tà káyọ̀ lẹ́ẹ̀kejì máa ṣe kílẹ̀ ìgbàyàwó ni ebi náà ń lẹ́wọ́ ìyába ní ilẹ̀ lánú tẹ́nì ilẹ̀ sì lánú lẹ́ẹ̀kan náà ó sì tẹ́nì lánú àwọn àjẹ́lágbára o sọ́rí ẹni ń sọ̀rọ̀ nìmú kí ni ó ti mọ́ tẹ́lú wá ẹ̀ṣẹ̀ mọ́ òjá ń fẹ́ ní kò nǹkan lọ Turkiya ní Tọ́kì à earthquake láńlá kan mọ̀ tẹ̀lé mẹ́ ilẹ̀ míì ọlọ́run ọba sì fi káwọn ilé wọn dáwọ́ ó dáńgbà tí wọ́n fi máa ka òkú tó ti sọ báyìí nísìnyí wọ́n ti lé ní seven thousand people ìṣẹ̀lẹ̀ mọ́sẹ̀ yìí àgbọ̀ yìí o more than seven thousand people ló kú tí wọ́n ti kàrá yìí o ó yẹ kí bẹ́ẹ̀ ọlọ́run mọ́ mu àdúgbò rẹ̀ kó mu. sọ̀rọ̀ pé bí ogun á ti ń gbọ́rọ̀ yìí tó kálukú ọmọ orúkọ tẹ́lẹ̀ ń pè níbi ọgbọ̀n natural disaster wọ́n bá wọn pè bẹ́ẹ̀ náà kí ni jẹ́ natural disaster ọgbọ̀n alhawadithu ń ọba fi ń ṣe ìnzá àti kìlọ̀ kóníkálukú kóníkálukú lè máa ronú pé káì ọba yìí sọ wí ni pé ń bẹ́ o jòkó jẹ́ ń atúwálẹ̀ ń tàkóbá ara wa atúwálọ̀ rẹ̀ fún lórúkọ látọ́rá lìtàtà àwọn ìtàwọn àjẹ́bá ṣe gẹ̀ẹ́sẹ̀ látọ́rá lìtàtà àwọn àtàkọ́ra fáwọn kí ni ìtùpà látọ́rá mi ló gbé ìtàwọn àjẹ́jẹ́nu ìtàwọn ojóṣẹ́nu ìtàwọn àfáà oníkìlákúṣẹ́nu ìtàwọn wòlíò ìṣẹ́ bá ṣe á mọ̀ bẹ̀rù gbogbo ẹ̀ bá ní ẹ́ àmóbìnrin àbùsùn ọmọ ẹ̀rọ àdúgbò yìí ha ó gbóná tó bá ó lé tìlú ọkàn tó pa ni tó bá ilé tìlú ọkàn báyìí ọmọ tó bá ilé sẹ́jú mọ́ lára tó sì mọ̀ ìyá mọ́ lára fàbú ìbẹ̀rù dé ìbẹ̀rù dé gíga náà ìbẹ̀rù dé abábọ́lọ̀ wọn bá bá gbérú àdánwò kan wà gbígbò kan àwọn àmì bábá jọ afẹ́gbẹ́ kan háì ọlọ́mọdé alẹ́ kí á mú un lé fún wa الرغبة والرهبة على ما نفو جماعة الله والخشوع الخشوع ni ìpayà tí mo pè jọmọ́ alẹ́kọ́ṣíà ni ìbẹ̀rù tí mo pè ó lè fẹ́ jọra wọn jáwá sí òkúyà láàrin méjì sọrí alẹ́kọ́ṣọ́ òun ni kọ́ ọmọ nípa ìyàwó náà lẹ́mìí tí ó pé tọ́ bá fẹ́ jọ́sìn fún un kọ jẹ́ kẹ́mi rẹ̀ ó sì máa bẹ lọ́dọ̀ rẹ̀ sọmọ nísìn bí president Muhammadu Buhari hamid allah wàrà ẹnu bí ẹtù kú yìí náà fọlọ́dà kọ́ mọ́tà àbáwá darí wọn ọ̀rọ̀ Nàìjíríà àrò àríkó fọlọ́dà kọ́ máa darí olóluwa wọn ẹgbẹ́ bí ẹlẹ́ èyí tí kò dá owó náà ọ̀rọ̀ bá wa darí òun náà tí president buhari gbaa pè wọ́n náà nísìn oníkùnrin ni wọ́n ti wá wọn káwọn ní president muhammadu buhari ni wọ́n ní aṣọ ọ̀tún lọ́la o lọ́wọ́ ni sásọ́sọ́ ọwọ́ tó tí yàyà yìí ṣó náà lọ́wọ́ lọ́bẹ̀ kí láti jẹ̀wọ́ ọmọ corporate yóò lọ wá ló nínú aṣọ rẹ̀ bá a ti ládùúgbò fi kí yóò fi lọ tó bá tún lọ sẹ́yìn tó wo ni pé ìjẹ ìyá owó mi gbọ́dọ̀ wọ mọ́tò lọ́dọ̀ bàbá pírẹsidẹ́ntì flight mo gbọ́dọ̀ gbé kọjá ló jẹ gbèsè orí gómìnà yìí mìtì pírẹsidẹ́ntì Muhammadu Buhari hamidahullah alamasa máa dùn sí wọn gbogbo orú nǹkan yìí ò náà ń pè ní alakọ̀ṣọ́ sọ́rí alakọ̀ṣíyà ní ìbẹ̀rù yìí ìgbẹ̀jì làkújọ náà gbogbo ẹ̀ láàmú ẹ̀ níwá mú wa insha Allah ta'ala. wọ́n iná àbá àti iná àbá ní ká tẹ́lí padà sọ́dún èèyàn a ti wùwọ̀ ẹ̀ṣẹ̀ lọ wùwọ̀ ẹ̀ṣẹ̀ bọ̀ àwa fẹ́ darí padà ọ̀dọ́ ta máa ń darí padà lọ́jọ́ náà ọlọ́run ní sẹ́tù pẹ̀lú. wálé sí àná onítọ́lábùlà àwùn wọ́tọ́lábùlà àwùn náà. ká wá ìrànlọ́wọ́ ká wá ìkúnlọ́wọ́ ọdọ́ tá láti máa wá kúnlọ́wọ́ jẹ̀ máa. wálé sí àdá ada, sí àdá wálé sí máa sí ìṣọ́ra káwá sí àgbéjọ mọ́ ìṣọ́ra àwọn bàbá wa lẹ́yìn bá túmọ̀ sí ní ìṣúra nígbà rẹ̀ ní mo pé ìṣúra bóyá wọ́n ti rò àwọn èèyàn kan wọn láwọn èèyàn kan ṣe kinní kan wọ́n wá fẹ́ wá pé kí ni ó protect yẹ kábúrú àwọn nǹkan náà mọ́ sí yẹn ọ̀dọ́ tága wá protection torí protection lọ́wọ́ ẹ̀wọ́n máa ń ṣe pẹ̀lú ìtayé gbogbo kàládà kan náà nílé ìṣe gbogbo ayé ní òṣèlú lásán bí ọmọkùnrin ò tó ara gbé nílé ayé ìjà àbànúbẹ́kì èyí ni ó mọ protect wa kó níbi aburú ilé ayé ṣọ́wárí protection táwa ń wá lọ́dọ̀ àwọn ẹ̀dá wọn protection tí ò pé ni protection tí ò ṣe kí ni ma wọ́n ti jẹ́ sọ gbogbo ráhùn yẹn máa wá jáde máa kà á yìí tí wọ́n náà bá mọ̀ èyí tí mìíràn máa jáde máa sọ nísìn kò fi bẹ́ ayẹta àgbékú mhm. àbí àgbékú ìdé yóò fi ń kú kí náà ń pè yóò mẹ́kúdé ọjọ́ darí àti wọn náà mọ́ sí mẹ́kúdé ẹ̀há aláṣùn bẹ̀rẹ̀ mú ewó tó ní àlébá àwọn ẹ̀mọ̀ nǹkan bá anako anasare aluwo agbẹ́jì àgbáyà òun ní lèyìn ẹ̀ẹ́ tọ́bá ti gba ara lójú ẹja àgbáyà nǹkan burúkú ń bẹ wa àgbáyà owó tó ló wà ànàjẹ́ kókó tọ́bá ti nà ó mọ̀ lọ jẹ koríko ànájẹ́ kókó ọ̀ṣẹ́un èwo tún ni mọ́kẹ́jẹ̀ ọ̀ṣẹ́un ànàsáré pàtàkì kọ̀mọ̀ sáré kí àdúgbò yìí ẹ̀yọ́nú ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àgbà mọ́tàrí kan sọ́rọ̀ gbogbo àkálẹ̀ yìí nìsìn ọ̀pá àti ìdí 20 kàráì abátíká 20 yàkù tí gbogbo aburú tí máa ń tèyẹ̀ ẹnu ayé tí kò sí ẹnu ẹlẹ́yìn nìkan ni jẹun fún ọ láwọn àpèjú ìkan ní wo fáànù lásọkọ yìí fáànù yìí lè jábọ́ lùyàn lórí àbí lè jábọ́ lùyàn lórí gbogbo wa láti sọ fáànù sínú yìí ájò wo la ṣe pé ájò pé fáànù gbogbo jọta bá ti ń bẹ lábẹ́ rẹ̀ kò gbọdọ̀ jáde wá lórí ṣáájú rẹ̀ wà fáànù náà wọ̀ ilé làá máa ń súnmù rẹ̀ mọ́júmọ́ àbí ẹ̀kọ́ ilé a máa wó pààyàn àbí ilé ìwó pààyàn kí ló gùn kí lè mọ́ gbó pààyàn ọwọ́ ẹ̀rẹ́ kò sí yìí wáyà aná ìmọ̀ ń jálùyàn lórí àbí ìjálùyàn lórí ok iná ẹ̀lẹ́tíríkì máa ń gbéyàn àbí ẹgbéyàn ájò wo ni ájò iná ẹ̀lẹ́tíríkì láti mọ́ gbèmí òun tó wà tí ó tọ́ bá tí wá dé ìkan mọ́ra ọ lè fọwọ́ kan ẹ̀lẹ́tíríkì ọdún ogbógun rẹ̀ ní ṣe wọ́n tó bá ti dé kí ní ìmọ̀ra kó kàn lọ fọ kọ́wọ́ kéèjì ayẹta ẹni yìí tó bá ti ń bẹ lára yín tó bá ti yìn bàbá yìí kí ni ọ̀tà ọ̀dọ́ mọ̀ ṣe kínú ló mọ̀ dálẹ̀ ayé ẹ̀kọ́ káì ayẹta nu èwo ni ayẹ náà ṣe pé tó bá ti bọ́ sí ibi iná báyìí tó bá fọwọ́ kan ẹ̀lẹ́tíríkì báyìí pẹ̀lú tó bá ti gbé ọ ṣó wà ẹ̀ kò sí tí kò sí àyẹ̀wò yìí kò sí ayẹ náà iná máa gbìyàn ó dà ájò wo ló wà pé àwọn ọmọ olè tí ẹ wá pàdé yẹn àwọn àlọ́rẹ̀ ojú ọ látòrí tó dé lambridge látò dùn ọ́ sínú làgùn ni ogun ológun kí ẹ mọ́ tẹ̀lé sínú odò kò sí ẹ̀dàbọ̀ fún àǹtara wa sí jẹ́ wá fún ọ ní ìtọ̀dọ̀ ọlọ́run jẹ́ fún ọlọ́run tó bá fẹ́ wàṣọ kúl àkìlì rẹ̀ kúl àrúdú bìrọ́bì fàlà kúl àrúdú bìrọ́bì nà máa wọ bìrọ́bì fàlà máa wọ ó ní kúl àrúdú bìrọ́bì fàlà wá ní min ṣàrùn sọ pé mo wá sọ pẹ̀lú olúwa alifalak min sharri ma khalaq pé kó fún mi ní protection kó protect mi kó bi gbogbo tó jáburú tó lọ́wọ́ ọba dá gbogbo tí sì ń bẹ lórí ilẹ̀ ta ló dá a jẹ́ pé àti kí náà mọ́ gé èèyàn ọ̀ṣọ́ rẹ̀ ọwọ́ ta ló wà tí ó tó bá kù kí ló gbé ọba ìkíní gbogbo ẹ̀ sí ẹni ọwọ́ àdíjé kọ́ni pẹ̀lú ọba náà nínú sọ́wọ́ fọ́mù ènìyàn ronú bẹ́ẹ̀ wọ́n ní kéjọ́ táwọn nǹkan tá à ní tó máa ń yọ yẹn bẹ́ẹ̀ à ní oògùn fún tábà wá níbi escape níbi nǹkan náà kí la mọ́ sọ pé yọ wá ah ọlọ́run yọ ọ́ ẹ̀ka mọ́ sọ báwo sì wọ́n yin ìbọn pàà ìwọ́ ọ̀tún láyé ká ọ̀lọ́ fígbẹ́ ọ̀lọ́ àlébà ọ̀lọ́wọ́ mọ́dàdígbẹ́ ọ̀tá àbẹ̀yẹ́ kọjá níbi etí ẹ̀ báyìí tó bá kọjá báyìí kí ni wọ́n máa sọ ọlọ́run yọ dákun ọlọ́run tó lè yọ níbi ọta tó mọ̀ pé ń bọ̀ Tí kò lè yọ níbi mọ̀ pé ń bọ̀ náà ni ta ló yẹ ká mọ wá rẹ̀ jù máa wọ́n ó adẹ̀wọ̀n ọrụ jáde báyìí ó ṣe jáde sí ọ̀nà báyìí ilé akọ̀ wọlé ẹ̀kọ́ náà ni bíi kí la mọ́ ń pariwo jẹ̀ wọ́n ọ̀nà ìyọ́ ṣé bí àti àwa náà mọ̀ pé ní tí máa ń yọ yẹn onídání kí lọ́wọ́ ń sọ̀rọ̀ àrẹ pọ́ àràgbé kan láyé ọdí ọmọkùnrin ọwọ́ àwọn ọkọlọ gbé sọ ọ̀rọ̀ nígbà wọ́n ti dáná iná ti ń jò báyìí àwọn tó dáná gbọ́ òní súnmọ́ náà máa anábìbọ̀ ẹni tó bá kó tí èèyàn bá lo ẹgbẹ̀rún kí náà mẹ́jọ èèyàn náà tó bá wọnú ẹ̀ lójú ọ lọ́dún ìwé pé ìdílé tó ta ní á ní ìjàmbá òun ìbùrọ̀ ìbùdá lòun ó wá fi ọlọ́run ọba rẹ̀ ìdí ìjọba ti ní à ọmọ mi bèbá àkọ́dà kó náà yá náà wùkú ní bárdán pàtàlámàn alá ìjọba ó láti pé náà ìwọ náà ìgbà náà ni ọmọ jẹ́ máa pọ́n bí náà àmọ́ tí máa ń jóyàn ní lára rẹ̀ àmọ́ tí máa ń jóyàn kó máa di tútù àmọ́ tútù ọlọ́run á tẹ́tí báyìí sí kí nǹkan mi ìbáyìí lè wọnú náà yẹn pẹ̀lú Ibrahim gbọdọ̀ ọ̀nà kí ni mo ṣe ẹni bọ̀dá wọn àwọn yẹn ti ń fìlì ìtì náà ta but Ibrahim dẹ̀ ń fìlì air condition nínú kí ni nínú náà ẹ̀dá kùtà ló ṣe bẹ́ẹ̀ ọba tó wá sí ti Ibrahim jọ sí ó kálọ̀ dípò ní tó ń wá àmọ́ lọ́wọ́ bàyẹ̀ sọ fún wa pé agbára ọjọ́ náà agbára ọlọ́òṣìṣẹ́ mọ́ ní ti òṣùṣọ́ fún wa bẹ́ẹ̀ kí là ní gbára ọlọ́wọ̀n bá wájú àríwá yónus alìsọ́látọ̀sọ́ níjọ́ tó lọ jọ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tó bá wọn sọ̀rọ̀ tó dìbò ni ó kò ọlọ́sà ọ̀rún ọ̀gbọ́dọ̀ ọ̀rún lánú rẹ afẹ́fẹ́ tọ́jú ẹnìkan sọ́dọ̀ rẹ ẹni àdìlẹ́ tọ́jú ànábì wa eyín rẹ ò gbọ́dọ̀ kán kò lọ rẹ tí máa ń lọ oúnjẹ kò gbọ́dọ̀ lọ kan lánú kọ́kọ̀ rọra mú ọbẹ̀ ń tiẹ̀ kọ́kọ̀ rọra dé sìn nǹkan ò sì ní gbẹnu bẹ̀ ń kọjá kó mọ́rùn ẹnu tiẹ̀ ní ìṣọ́ jẹ́ ọrùn àbọ̀ nírun ọlọ́ọ̀ni wọ ẹja kẹfẹ́ tọ́jú ẹ̀ ọ̀rọ̀ oúnjẹ kálébí ń pọ̀ tẹ́lẹ̀ ebi ó sì mọ́ ọ ọ̀wà nǹkan ní ìjẹ́ amẹ́lẹ́ yìí kéde kí ni tọ́lọ́ ti sọ di yóò dàbí ọ́ igbó òkùnkùn òkùnkùn nú ẹja òkùnkùn nú omi òkùnkùn nú sàlẹ̀ omi lòlùmọ́tò gbàdúrà fọwọ́kọ́ fọwọ́kọ́ bá sáàmì yóò lóṣù jọ nàta ló pè ó pariwo lọ́nà لا حول ولا قوة إلا بالله. ó ní la ilaha illa ant subhanaka inni kuntu min adh-dhalimin pólí sọ́ọ̀ ọ̀rọ̀ ní ṣe ọdí rẹ̀ ọ̀dà àájọ jáde rẹ̀ ọlọ́run apàdà ń sọ fáwọn àtúkù wà ní mọ̀ ọlọ́run fàlàúlà ánàwó káànà mílíọ̀nù ni mo ń jọ́sìn fáwọn ọlọ́run tí làlábísà tí bá tó lè yí ìlà yẹ́wò lè bà á fún àbá ní kó mọ bẹ́ẹ̀ mú ẹja ẹjọ́ gbé ìlà kìyàmà so àtìkójú ẹ̀yí irúsò bá ti mọ̀ bẹ́ẹ̀ nùjá ìtàn tá àbá máa kárùkù àyè ni pé anábì ọlọ́wọ́ bá kan bẹ àtọ́jú sínú kò sí ní kú dákùn agbára bá nu orí ọlọ́ni àmọ́ ń gbà pé kó ti bẹ̀ wá tó ti jẹnu jẹnu tí mo ń bọ̀ wá mọ́ sọ ewé járe àbẹ́ kọ́lẹ̀ padà níjọ ẹjọ́ òkú kọ inú sàkálẹ̀ ẹ̀yìn èrè ò gbọ́dọ̀ kan níjọ ẹjọ́ kọ inú sàkálẹ̀ àbá òtútù mo ti bẹ̀rẹ̀ nínú ẹja pa bóòlù òtútù ṣe lélẹ̀ inú ẹja mọ́ gbóná tàbí àmọ́ ìta ń parí gbogbo sẹ́ni jẹ mọ́ yáàkì ẹyọ mọ̀ yára yìí tọ́lọ́wọ́ bá wà ní mọ́ yìí dá kí ni mọ́ tó tó bá ti tọ́lọ̀ ọba mọ̀lẹ́ ọkàn balẹ̀ ní ayé yìí kọjú ayé òsì lọ́wọ́ ẹni jọ yóò nígbà tí bẹ̀rẹ̀ kẹta ẹ̀ gbogbo ètò wà nìyẹn àwọn èèyàn lè kó ra wọn lọ báyìí kí wọn fẹ́ ṣe fún ọ̀rẹ́ olówó ti ní wọn tara wọn tẹ̀mí fẹ́ ṣe fún ọ̀tẹ̀mí rẹ o ṣe fi bá bá ṣe tóun fẹ́ ṣe fún ọ̀tọ̀ báyìí kájú wà lálú pé àá àá àá nínú ìfẹ́ ṣe ó ti ṣe o alẹ́ ìgbà kò tún bẹ́ẹ̀ nàìjíríà wáyé kí ẹni láwọn ṣẹ́gun ọba sọjọ́ bàbá pílánù tó wà lórí ẹni tí wọ́n fẹ́ pa wọ́n ti dájọ́ òkú kó fẹ́ kọ̀ọ̀lá nílẹ̀ mọ́ wọ́n ti lọ lè pa ẹni ó ti dájọ́ kú ọlọ́ni wọ̀lẹ̀ nílẹ̀ pa ń tiẹ̀ ó yà ìwọ ni ọ kú ìwọ ọdọ́ ni ìwọ ọkùn tiẹ̀ ìwọ ọ̀ ní kú kódà ọ́ tó rúdù Nàìjíríà àjọ mẹ́jọ bàbá Ọbásanjọ́ jẹ̀gẹ̀dà Olúṣẹ́gun Ọbásanjọ́ ìbẹ̀ láyé lónìí gbogbo àyíkì ń dá sọ́rọ̀ Nàìjíríà báwọn ọ̀rọ̀ kan bá dé tán olóṣèlú tí ó bá dìbẹ́ gbọ́ tó bá bọ̀ fún òfẹ́ dé bẹ́ẹ̀ àti kó lọ ní ṣùgbọ́n àdáwájú rẹ̀ ẹ̀ níbẹ̀ dárúkọ ẹni ṣe former president of Nigeria ẹni bá fẹ́ kó fẹ́ ẹni tó bá kọ̀ kó ṣe kí kó kọ́ so ẹ̀dàkọ̀já lọ tó lọ́wọ́ bá wà yíwá tábà ti mọ̀ ọ́ ìyẹn fún òun lè wà á bìkan kó kàn ọlọ́gbọ́n afára ní lára àjọ ṣùgbà àtúmọ̀ ní fọ́lọ́run ó tó ní alìsìgọ́ta alìsìgọ́ta ní tọ́lá múlọ́dọ̀ abẹ́ wá ìgbàlá bí àdánwò kan bẹ tó ká ní kókó tá ní ó bà wá bẹ ọdún tá láwà lọ́jọ́ náà wọ́n bá bà azágọ́nù ní ká dúnra afẹ́tẹ̀jẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ tẹ̀jẹ̀ lẹ̀ nítorí nǹkan kan àbíkárí jẹ náà ẹ̀jẹ̀ ẹran là wí o kì í yẹn o ọ̀fẹ́ dúnra ọ̀fẹ́ dúadìẹ ọ̀fẹ́ dúró gbogbo tó bá dú ọ gbọ́dọ̀ dú àbí nítorí ta ni wọn nàbẹ̀rù ìtumọ̀ ànàbẹ̀rù ni ká dẹ́gẹ̀lẹ̀ ìtumọ̀ ìdẹ́gẹ̀ ni pé ìnira ẹ̀yọ́ náà mo fẹ́ ra mọ́tò Highlander 2012 ilé ọlọ́run tó bá lè ṣe fún mi máa fi ọjọ́ mẹ́ta gbàwẹ̀ fún ọ sọ irú ẹ̀ jẹ́ òǹtà lámọ́ ní fújà máa lóòrú ẹ̀rí wá fún wa ó bẹ́tà ká àvọ́ ìdí à ń dẹ̀jẹ̀ bọ́lọ̀ ó bẹ́tà á ti kí ni ká àvọ́ ìdí ká àvọ́ ìdí ká tẹ̀ fọ́sọ́fọ́lọ́ pé ìyọ́ ọlọ́run ń wọ́ mà tọ́ba lè fún mi lọ́mọ lábúrú yóò tún pẹ́ gbàrẹ́ fúnra náà wà anábì ní ibi tá a gbọdọ̀ máa bọ́ ìyẹ̀ ní pé ahun la máa ń fi irú nǹkan báyẹn gba nǹkan lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ bá wí sí ìsà wọn tó bá ṣe fún ọ dúpẹ́ fún lọ́tọ̀ mọ́wùn lẹ́mọ́ lọ́kọ̀ wọn náà tó bá lè fún mi lọ́mọ a ṣe kíní kan fún ọ pé yorùbá náà mọ́ sọ kíní kan wọ́n ní àìtọ́mọ ránṣẹ́ ní jẹ́ lọ rà kàrà wá bọ́ ọ bá dé àjọjẹ́ tó lọ́sọ̀rọ̀ lè fi máa kú ló lọ rí yóò wá ní kò ní bẹ́ẹ̀ lọ àmọ́ bá ti lóun náà jẹ́ bẹ́ẹ̀ yóò lọ torí àtọ́ ìgbọ́rọ̀ tí gbogbo ìgbà ní òkú lọ́mọ ní ìsìnkú níbẹ̀ fún mi àmọ́ bá ti ní ìgbàwẹ̀ ọjọ́ mẹ́ta fún ní ìdíbíyá yóò fún mi àrùn làmọ́ fi rúkọ bá ń gbà lọ́wọ́ àwọn bí yàrá ti ẹ̀wà ọ̀pọ̀dọ̀ dẹ́jẹ́ yìí tẹ́lẹ̀ kan ní jama àti àwọn ọ̀ràn míì bẹ́ẹ̀ inú àwọn ọ̀ràn ìjọsìn tọ́lọ́wọ́ bá ti pàṣẹ rẹ̀ fún aláàlù kùrán kúlù ha ya lọ rí gbogbo ta kàálẹ̀ pátá ọlọ́nìkan lágbọ́dọ̀ onìkan ló dáwà onìkan ló jẹ̀ gbogbo onìkan ló fi ilé ayé fún wa onìkan ló nìkan ló jàdẹ́kù onìkan ní mọ́mi onìkan ní mọ́rùn-ún jáde pẹ̀lú mi ó gbogbo kí ni onìkan ní tó gbogbo nǹkan tá a kálẹ̀ yìí náà níjọsìn òun nìkan ṣoṣo láàmà láàmà ṣe fún ẹ̀rí pò nìkan láàmà wá ṣe fún lọ́rọ̀ olúwa wa tó lúwa sọ fún aláàlùkúrá nìké olúwa ní gbogbo táǹpẹ̀ ní mọ́ṣáláṣí tọ́lọ́mìnira fàlà tẹ́tẹ̀ ọ̀hún máa lọ ee ẹ mọ jọ́sìn papọ̀ mọ́ lọ́wọ́ ẹ mọ jọ́sìn fún nǹkan ní papọ̀ mọ́ lọ́wọ́ tẹ̀dí ọ̀húnbẹ̀ ọ̀hún dùá òun pípé nǹkan àmọ́ méjì ní àdúrà à ń pè kan ní dùá olè ìbàdà ẹ ti tẹ́wọ́ kó kọ́ kejì náà fún wa kí ló kọ́ kejì du'a uli mas'ala ekekewu, fi du'a u na wu ar, i n'ome iji nu, du'a u ebe a kii du'a mas'ala. i du'a ibada? ebe ada, i ibada du'a u yi baa daadị pe, gbogbo ntọba ije n'ijosi pata du'a yi. N'ịta nse lowo ike ahụhụ bara wa sọrọ kaadọ nkekọ rọ n'ụlọ anyara ha ya, ijosi na nse ni aba nse n'ikpa. ìjọsìn níta àti lọ́wọ́ yìí àdúrà rẹ̀ amadu dùáwò dùáwò ìgbà bá a bá kírun àdúrà là ń ṣe amadu dùáwò dùáwò ìgbà bá a bá gbàwẹ̀ dùáwò là ń ṣe amadu dùáwò dùáwò ìgbà ìran kejì wá ní dùáwò mas'ala ẹ̀pẹ̀ kéwù ẹ̀pẹ̀ kí ó dùn pẹ́ńpẹ́ yìí shine du'a'u mas'ala al-maqsud bi du'a'u mas'ala ó ní ká tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run gangan bá a ti máa ní allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa 'amalan mutaqabbala sọ pé à ń tọrọ tá a fẹ́ mọ̀ èyí tá a tọrọ tá a fẹ́ o náà ń pè ní du'a'u mas'ala sọwárí àti du'a'u ìbádà àti dùá òru mas'ala fàlá tad'u ma'allahi ahada afáwa lámọ́lẹ̀ pé ẹ̀ fàhúwá abáni faman sarafa minha shay'an li ghayrillah gbogbo àwọn dákà níjọ sí ẹni bá lè darí kankan mú ẹ̀ pèrè sọ́dọ̀ tó yàtọ̀ sọ́lọ́run ọwọ́ bẹ́ẹ̀ pé nǹkan ọpẹ́ nǹkan tó yàtọ̀ sọ́lọ́ ọbẹ̀ bẹ̀rù nǹkan ọbẹ̀rù àwọn nǹkan yàtọ̀ sọ́lọ́ ní ìgbáralé nǹkan gbáralé ní bẹ̀rù ọwọ́ bẹ̀rù wá ìṣọ́ ọwọ́ wá wá ìdáàbòbò wá ìgbàlà àwọn nǹkan yìí tọba wá sí tó yàtọ̀ sọ́lọ́ ẹ olùbọ́lọ̀ orogún ni káàkiri olùbọ́lọ̀ orogún káàkiri gbogbo ẹ̀ ló dúdú yìí kí ló ṣẹlẹ̀ ẹ máa kọ̀nfàmù epo yìí wọ́n ẹ máa bí owó fẹ́ tó wà bẹ̀rẹ̀ dà fọwọ́ mọ́ṣirikún máa dá fọwọ́ mọ́ṣirikún káàkiri irú ẹni bẹ́ẹ̀ mọ́ṣirikún ni káàfìr kẹfìrí sì lùdú ẹni bẹ́ẹ̀ ọlọ́run dákun má sì wá kẹfìrí má sì àyà kẹfìrí sọ́lọ́ má sì wá lẹ́rú tí ò ní gbà fàfẹ́ lọ́hùn. àmọ́ ìtẹ́bì tọ́ra àwọn tá máa ń parọ́ mọ́ al-allamatu sheikh muhammad ibn abdul wahab alayhi rahmatullah nínú orú bí tó máa ń fẹ́ sásí onígbà kíbi nínú orú bí tó máa ń fẹ́ sásí oníkíni onígbà kíbi kí lẹ́gbẹ́ òbí sá síbẹ̀ ni pé wọ́n ní ẹwo ẹwo bó ti kà fara àyàn sọ pé bàbá ní wà mọ̀ sọ̀rọ̀ fàṣẹ ìyá àṣẹ àlẹ́gẹ́rì lẹ́gẹ́rì là fọwọ́ amóṣirikún ó ní kèfèrí lẹ tó bá ti lọ sí nǹkan míì nú àwọn nǹkan iye tó bá ti gbé fún tó yàtọ̀ sọ́lọ́ ó wà ní ó ti kà fara àtẹ́bí wọ́n fà gbàgbọ́ yọ̀rọ̀ lákùn ọ̀tọ̀ ni ká ṣe hukumu alal mu'ayyan ọ̀tọ̀ sì ní ká ṣe alìṣọ́kúmú alìkíní alìmọ́tlák alìkúmù alìmọ́tlák ni pé ká sọ dájọ́ jẹnẹrálì káwa tú dájọ́ lẹ̀ ti pé mo bá ti tọ́rọ ìkàrẹ̀ nìsín ẹni bá ṣe nǹkankan nínú ta kàálẹ̀ yìí fàhùwà mọ́ṣíríkún ìdájọ́ tó tú dájọ́ lẹ́nu ah, ẹni bá ti gbára lé nǹkan míì yàtọ̀ sọ́lọ́run fàwọ́ àmúṣíríkún káàtò kèfèrí nínú ẹni bẹ́ẹ̀ ẹni bá ti ṣe nǹkan báyìí ẹni bá kèfèrí nínú ẹni bẹ́ẹ̀ ẹni bá ti ṣeré tí wọ́n ti wá sọ lọ́dọ̀ kan mí àtọ̀ ní kí wá ni mo ayàn mo ayàn ní kí etí lágbájá ọmọ lágbájá kan wá lọ rí fọ́ọ̀lù sínú orun tawí ẹni tó yẹ pé mùsùlùmí ni mùsùlùmí lòun náà ń pera rẹ̀ lóòótọ́ kódà àjọ máa ń pàdé mọ́ṣáláṣí níbi káwá gbára lé nǹkan òun wá lọ rèé dúró bìmọ̀ dì wá gbára lé oúnjẹ bí ó pè mọ́ dárí kan àbúpè láyẹta àbúpè ló kọjú rẹ̀ pé irú ẹni yìí táwọn á sọ pé àpẹ̀lú kan ti dé oúnjẹ yìí o àǹtà mọ́ṣíríkọ́n àfẹ́ ìjà àgbè sọ fún pé ọtí di kèfèrí ọ̀sẹ̀ ti bẹni tí ń náà wọ́n bá wúrogún hàlà kámẹ́rà Kala. ẹni bá tú ọ̀rọ̀ sheikh muhammad ibn abdul wahab sí bẹ́ẹ̀ ilé ẹ̀ ti dá wọn mọ̀lá láti dùn because ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí mutlaq ni mutlaq pẹ́jọ́ mọ́ mutlaq bí ọlọ́run ọba sì ti máa ń fẹ́ káwọn onímọ̀ wọn sọ náà nù ẹgbẹ́ ìdájọ́ kalẹ̀ ọlọ́run ọba náà ti máa ń sọ nù ẹgbẹ́ tó wà tó ọ̀nà alukur'an ẹgbẹ́ tó bá ti kíní kan tó wọ̀nà ayé ẹ̀kọ́ pé wá ti kíní kan tó wọ̀nà yóò wọ̀nà yóò wọ̀nà tí ń sọ inú ọ̀wọ́ bá wá rẹ̀ ni tó ti bẹ́ẹ̀ má sáré gbé ìdájọ́ lé lórí pé ó ti di ọmọ náà ọ̀tí ìdájọ́ ní bẹ́ẹ̀ ní bá ti bẹ́ẹ̀ yóò ti kí ni ìdájọ́ jẹ́nẹ́rálì nù àmọ́ ń jọ́ tí lágbájọ́ ọmọ lágbájá kan níṣẹ́ ẹni bá ṣe jìnnà gẹ́gẹ́ bí tó lùwàsọ fún anáàlùkùránì yóò jìyà bí ò ní jìyà ó lẹ́tọ̀ọ́ kó wọ́n tàbí ó kó wọ́n náà bọ̀dára òkú kan lẹ́kùlé lé ní ó wá ṣe jù náà pẹ̀lú àti ráfá kan dákùn ìjẹ́ ń jọ̀wọ́ bá láàrin lára ẹ́ arákùn bí jẹ ń wo èyí ń wo bíjà lẹ́mọ̀ ojú lára yìí wọ́n bá ní kí ló jẹ́ ń gbà alágbájá èyí tí wàá ṣe dìnnà pẹ̀lú lágbájá yìí nìsín ìwọ kan ní ah, ìdájọ́ rẹ o àmọ́ kí ọlọ́wọ́ ọbọ̀ ṣe lórí ọ̀rọ̀ tiẹ̀ àwọn òṣèkínú nígbà ọba àdúgbò náà bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣe fúnkùn lórí àwọn èèyàn òun náà ó láwọn amájẹ̀mú tó dé ó dìbì ọ́ bàjẹ́ dé fẹ́rẹ́ ní ọba tó lóńdè oníṣìí ó lè mọ́ iye kó o ti bá ara rẹ̀ gbà mí ó ní bọ́ fojú wíwò wọn mọ́ ìwọ̀n lẹ́yìn báyìí lóṣù gbogbo tó jẹ́bọ ó kọ̀ mí làmọ́ ń pè gbogbo wọn ló ń dè wọn lù fún páwọn lè gírígan gbá nífẹ̀ẹ́ lẹ́yìn náà kí làwọn mọ́tò lọ́rọ̀ dúró àjò àbádùgbọ́ wọn bá gbé pírísìpù kalẹ̀ wọn ni ọlọ́run ọba ò kọ́ àjò dákùsẹ́ ẹnu tiẹ̀ gbà lóòótọ́ kọ́ ọlọ́run ọba kọ́ àjò bọ́sí jẹ́ ń pè lájò yìí ó kọ́ rẹ̀ kọ́ lájò kí ló kọ́ rẹ̀ ìbọ́sọ̀ wọn ológun ni ìgbẹ́tọ̀ ló kọ̀ fún kan ní ọlọ́dà kò mọ́ tẹ̀sẹ̀ ìlú máa lójú so ọ̀rọ̀ tí bàbá yìí sọ tí àwọn tán bá fẹ́ sọ wọ́n ló kọ bú wà ló mú bẹ́ẹ̀ ẹ wo ewu tí kà fara àwọn mùsùlùmí ẹ̀gbọ́ ó lẹ́ni tó bá sùn ti kankan ní ta kálẹ̀ yìí o mo ṣe rúkọ àwọn àbọ̀ ṣe rí kó káàdì á ní wọn lọ mọ kí wọn lọ sí kíni ẹni bá mọ kí wọn àwọn àlùfáà tí wọn ti lọ wọn yìí ta kúkú eléyìí tí wọn pé ó kún òyìn kí ni mutlaq tó ká dórí muayyan ó ní bàbá náà ṣe padà sọ̀rọ̀ kan gbà tí wọ́n iṣẹ́ tán pariwo wọn àpadà sọ̀rọ̀ jáde inshallah àwọn yóò ṣe ṣe gbà bá parí jẹ́rà yìí ká kí ọ̀rọ̀ náà ń parọ́ wọn ní ohun àwọn òdíbà wọn tó bá ti dorí tó fẹ́ gbé ìdájọ́ lórí àwọn èèyàn májẹ̀mú wá dé májẹ̀mú dé débi pé ẹni tó rí tó láyà kó fẹ́ pèèyàn kébè yìí àtẹni tí ò bá gbọ́ ọ̀rọ̀ àwọn bàbá yìí nínú because wọ́n jẹ̀ púpọ̀ wọ́n ní ẹ̀kọ́ sí ìkọ́mọ́tò lòdà ní sàlàyé fún máa wo tó bá sàlàyé fún tó náà bá ní tó ń gbójú ìdálá tó fi wá gbẹrùjú rẹ kó ọbẹ̀ gbẹrùjú kó lásán ọdún mẹ́ta ò ní máa bẹ lẹ́nu ẹ̀ ìwọ́n tó bá kú wò báyìí wọ́n ló sàlàyé báyìí wọ́n ló sàlàyé báyìí tó bá tún wá sọgbọ́n ẹ̀ lọ tó bá tún wá ń rí tàwíìlù fún ti ń ṣe àwọn bá tún lọ́kà fara rẹ̀ ó lè ní à ìwọ ibi tí wọ́n gbọ́ yé lọ nù ibi tẹ́mi mí nìlélẹ̀ ìwọ lọ tún wọn báwo ibi tẹ́mi tún lọ rèé so láti kàfàrà àwọn èèyàn àwọn àbá látọ̀dọ̀ ànábì sí ni àwọn ànábì ní mọ̀ nǹkan lálẹ́ ya káàbẹ̀ ìjọ tẹ́nì kan bá dájúkọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé ìwọ́ kékeré yìí ànábì ní gbólóhùn tó ti jáde òun gbólóhùn ní gbọdọ̀ ṣe lára ẹnì kankan náà méjèèjì ìmọ̀ pé kẹ́ni tẹ́tẹ́ kékeré lóòótọ́ ìwà nígbẹ́ lára rẹ̀ tí ó bá ilé sí lára rẹ̀ ìwọ tó pèyàn kékeré ìwọ lọ́wọ́ padà forí kó ìjẹ́ kékeré mọ́ tàbí píyàn tó bá jẹ́ òjú wọ́n bá rí kékeré jẹ́ ìlú ìdíjà ní wákọ́ àlàyé okùn ìsọmọ́tò ṣùgbà okùn ìsọlátò ṣùgbà okùn ìtìfáwọn mọ̀wálẹ̀ àwọn kọ́tọ́ wà wọnú ọkùn sí kò ní tàbí okùn tó wọlé èyí pé ìmọ̀ òun náà rògbò onímọ̀ kan tí mọ̀ ẹ̀ wá ń darí ẹ̀ tí mọ̀ ẹ̀ wá ń dàbí ìrújú mu àwọn kọ́tọ́ mọ̀ wọnú kọ́ tó ní olóòótọ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ kí wá lẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí bàbá yìí sọ olúwa ló gbé olúwa ní ọlọ́run lágbàrẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ní ẹnikẹ́ni tí máa ti ń jọ́sìn fún nǹkan ní ìpapọ̀ mọ́lọ́ olùjọ́sìn fún mi ìpapọ̀ mọ́lọ́ ọlọ́run ní kò lẹ́ẹ̀rí lórí tó ṣe hùn fa ìnáma ìṣàbùhù ẹ̀ńdàrọ̀ ọlọ́run lẹ́dọ̀ ìdí ọlọ́run ní ṣírò ìnáwó láàyò lẹ́ṣọ́ ìdáàbìrò ọlọ́pàá bá tó kébè ọwọ́ láwọn kèfèrí ò ní jẹ́ ni ní ọba náà sílẹ̀ ní bá ṣe nǹkan ni ó ti jíké ní kèfèrí ọ̀nà máa ṣe wá ń kèfèrí wọn ibi ọ̀nà àdúgbò náà bí a kájú kí hadith sábà pa ti parí rẹ̀ nílùú ṣe ìbáàdà a nínú hadith ó wà bẹ́ẹ̀ pé ìjọsìn náà sì ní àdúrà ẹ̀rí lórí ẹ̀rọ olúwa tó wá sọ wípé ọlọ́lúwa yín ní ẹ máa pè mí ọlọ́ ẹ máa jọ́sìn fẹ́ mi ọlọ́run èmi ló da inú rẹ̀ bá ti pè mí a ní ìgbà àdàtì ẹ̀wẹ́ tàbí àdúrà kò tẹ́jọ́ àjọ àwọn ọ̀dọ́ bá ń ṣe ìgbéraga mi kan jọ́sìn fún mi àti ká pe ọlọ́run kí làá fi ṣe àdújọ́sìn sàyẹ́dí kò lóòrùn ẹ̀jà hánámá wọ́n wọjá náà lẹ́nu yẹpẹrẹ ọgbọ́lọ̀ tí wọ́n yí náà sì mú kíláàkì ní tí wọ́n bá rẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ má ti sáré gbé dájọ́ yóò wọ náà rẹ lórí ó lè dọ́rù yí tó ní láti ṣàlàyé fún un ìwọ́n lè rogbo wọn jí máa ń jẹun yóò wọ ọjà náà ó lè kọ̀ tún lá tí ó kún kó padà tún bá yóò mọ̀mọ́ wọ́n yìí ti gbé dájọ́ lórí pé iná ní lọ iná ní lọ ó ti padà tún wá dákàdó ọlọ́run dákun mọ́sá fún wa ní àgbọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ibi ìlàgbò abẹ́lúwa ló wọ́n lè yọ kára ló ayé ìlú mọ́lẹ̀ ayé bí ìlànà ìyá fún ilmà náà yà wà ní ìjọba ìfẹ́yẹ wọn wà àmàlà mọ̀tàkọ́bọ̀lá wọ́n ṣe fún àmì ìkọlì dá وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك one two three four five ẹni pa sípà tán àwọn àwọn aládùúgbò lè ṣe ẹgbẹ̀rún ẹ̀rọ àti ìgbẹ̀rún. third number one. àwọn abúlé kò lọ́kàn. ìbéèrè mélòó ni wọlé fún béèrè tí yóò fi ń dákọ̀ọ́. ẹni ọ̀gbìn lè bẹ̀rù òbí lọ́nà ẹ̀sọ́ ẹ̀yọ̀ ẹ̀kejì náà ní kọ́fún ìbáàdà ìbẹ̀rù ti àtàbálò pa ìyẹn pé ara fún kan ìyẹn ò ní jọ́sìn kọ́fún tàbálò náà. ogun ni wọ́n lóyún rẹ̀ wọ́n sì gbé òun náà sì fẹ́yàwó òun náà sì bímọ wọ́n lóyún ọ́ ìṣe kíni àbíkì òun náà ó sì fẹ́yàwó òun náà sì kíni ebi máa ń pa níbi tí ń pa wà náà kódà ìgbẹ́ máa ń gbọ̀n nígbẹ̀ tí ń pa wà náà òun náà kẹsì máa ń tọ́ báwa náà tí wọ́n ti kíni àwa àti ẹ̀ àjọ ìyàtọ̀ sí ara òun náà sì kú àwa ló ti padà fi kíní ìjọ kan ẹgbẹ́ ẹ̀nà àwọn méjèèjì kò sẹ́yìn ojú ẹni tí èyí tẹ́bi pa tí èyí ti jẹun oníkaníjàmá kò sì ní kú ayé ẹ̀kọ́ olóṣèlú dáyé ló dá sánmà ló dálẹ̀ ló dá gbogbo ta lọ pátábà àrọ̀ kàbúwáwò àṣàrà kí a kírun tán ká máa wá dà ní àní ìdájọ́ bàbá tí ọ̀rọ̀ ṣáà táwọn èèyàn máa ń kí láwọn mọ́ṣáláṣí mi ti ẹ̀dà ní ẹ̀ṣá fún àlúgbẹ̀kọ́ ìpé ìjọ wà nínú súnà èyí tí súnà mú wá ní ká fi kí wítírò àti níjàmá báwọn ó ní lásìkò Ramadan àsìkò tí mo péjà wa nínú Ramadan a máa ń kí lítìrù ní jàmbá ṣọlọ́nù tí ò bá ti wá sí Ramadan a lè tú lítìrù tàbí kí ni àmọ́ kálukú kìkì ẹ̀ tí ó bá wá jẹ́ kó fẹ́ wá nígbà mìíràn kò ní jẹ́ pa kẹ̀kẹ́ sọ múra wá pa mẹ́fì bóyá ẹnìkan kan kìkì ẹ̀ ẹnìkan sì jọ ìyẹn ẹnìkan kìkì ẹ̀ ẹnìkan wá sí kí ni ó wá jọ ilẹ̀ wọ́n sì jọ kìlọ̀ kìí ṣe kébí àwọn jọ wù pé àti kájọ bẹ̀rẹ̀ rẹ̀ ní jàmbá tíwárí àti àwa kí ní rọmọdán àti àti ní rọmọdán ìkéde tá a máa ń kéde òun ò lẹ́rìí ìbádìí ìjọba ní ọ̀ṣà fún ẹ̀dàkùn àníyàn tó máa hálóhá ìtọ́pẹ̀ láníyàn nínú ọkàn wa ó ní àníyàn wa ọlọ́mọṣà fún alágbọ̀yọ̀ rẹ̀ lọ́jọ́ àdára àwọn tí ìjà lọ́wọ́. ó dín òkú. mẹ́rin ló fẹ́ ti bọ̀ ẹlẹ́kẹta kò yé mi o ìmọ̀mù dé dákẹ́ lẹ́kẹ̀ẹ́ta ó sálámù kẹ́rin yẹn ti jọ́ ìyẹn lẹ́yìn lẹ́kẹ̀ẹ́ta yẹn ok bàbá bàbá pé ìmọ̀mù bá ti ṣe jà mẹ́ta máa tí wọ́n máa padà tó dáa sí irú ẹni tó ń gbẹ́ ìyẹn tó ń fi kíkì ọ̀sẹ̀ kí wọ́n máa ṣe ní ìlú. irú ẹni yẹn òun ti ní nígbà tí ìmáàmù ti dìde tó ti lọ pẹ̀lú kóhun náà dìde padà àníyàn rẹ̀ ni pé ó ti kúrò lẹ́yìn ìmáàmù ó ti ń dá èrò rẹ̀ kí lọ òun dẹ̀ tí náà ti bá èrò rẹ̀ lọ. bọ̀ká ní ibi ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ti wá padà di ìmáàmù náà wá wọlé padà ìmáàmù wa fẹ́ kí rákẹ́ ẹyọ kan òun sì ti padà sí tiẹ̀ pé mẹ́rin kò gbọ́dọ̀ jọ ìní wọn kí aka kan mọ́ kó wá lóun náà òun náà fẹ́ bá wọn san gbèsè inú tiẹ̀ ti pé yóò kó ẹ̀fà kí wọn ló padà fẹ́ lé ọlọ́wà sọ́ọ̀lá tọ́tọ̀. kò kírun tó fi jáde lé ok kò sí ayé òun kí ibi tó lọ kìí sórí ilẹ̀ yìí ló lọ ní níbo ló lọ ó lọ skú ẹgbẹ́dọ́gbọ́n mú pé kìí kírun skú ṣé wọ́n ìkírun skú ni ìmọ̀ ìkùnù skúlù muslim school nílọ ẹgbẹ̀rọ náà ṣòkòtò ẹ̀ṣọ́t ẹ̀họ́ ọdúnrọ̀ ìtì oníṣọ́ àìkẹ́ ọ̀rọ̀ ara ẹ̀lọ́ ń bèèrè ní ọwọ́ àwọn sọ fún agbẹ́ tó lọ́bí jẹ́ ní ọ̀rọ̀ ara rẹ̀ lọ sọ fún wa àkọ́kọ́ tí ṣòkòtò skúlù rẹ̀ ò bá ti kọjá ẹ̀rọ ìyẹn náà mi tí ó kọjá alhamdulillah skúù tó ti ń lọ skúù bí tí wọ́n ti ní tí àá kódà àwọn gómọ̀ sọ fọ́ pé ṣojú kò torí ò gbé orúnkún ọ̀nà yìí tí ó kọjá orúnkún kọ lè máa kírun nígbà tó yẹ kí ọ̀kì káàdìkọ̀ ọ̀wá rókú tó fi ra ṣòkòtò mú ṣòkòtò ní ìdání tó bá ti ń lọ school. básìkò òun bá ti kó wọ́ ẹ bá yìí ti kírun tó ṣe kí ni bọ̀ padà kọfí lè rí bí mítọ̀ pẹ̀lú ìrùn tọ́lọ́ ọlọ́run mọ́ṣá àgbà àrùn ẹni kankan wọn lọ jà á là sẹ́ẹ̀ sọ́tọ̀ láwọn ọdún sí àtúnlọ. náà akọ̀sọ̀ ṣojú mi nìkan àwọn mìíràn wọn tó wá gbà pé ó ti lọ́nà náà tọ́tọ̀ ayò àbá àtàlọ́fẹ́ ìjẹ́ àbá kínú tán tí gbogbo wa máa ń bára wa lọ́wọ́ yìí àbá ìjẹ́ ìwà àwọn kẹ́yìn very good question شيخنا العلامة المحدث محمد ناصر الدين الألباني عليه رحمة الله ودى مسألة إليه àná wa ní kíní yìí ẹ̀rí wo làwọn èèyàn rí tán fi ń ṣe bẹ́ẹ̀ tẹ́bí àtiwábẹ̀ sọ di súnà pé gbogbo ẹni bá ti kí wọn bá ti sálámọ̀ tó báyìí gbogbo jọmọ́ kí láàmọ́ sí akọ̀mọ̀ bàrà wa lọ́wọ́ ọlọ́dàpọ̀ kó ó ṣàdúró nǹkan wọn kò lẹ́rìí ọ̀kọ̀rọ̀ ládì àti Muhammad sọ̀rọ̀ èyí tó sì dájú náà lànà ọ̀nà ìlànà lẹ́bùwà Muhammad sọ̀rọ̀ wà sọ̀rọ̀ wọ́n abẹ́rẹ́wọ̀n sọ̀rọ̀ náà ẹgbọ́ kí lẹ́sẹ̀ àwọn tí wọ́n yà tàtú sára anábùwà Muhammad sallallahu alaihi wasallam orí la'ana Allahu al-washima wal-mustawshima la'ana Allahu al-washima wal-mustawshima ó níbi inú ọlọ́run kó máa lọ bẹ́ẹ̀ ni tí ń kọ nǹkan ara àwọn ẹ̀kọ́ ìbínú ọlọ́run ni ìpè ọlọ́run ọlọ́mọdé àtẹ́rígbà o ọlọ́wà ọlọ́mọdé àfọwọ́n alágbọ̀nyẹ ọlọ́ àwọn ní kíni ṣé kò sí gbèrè mi asọ́lì náà máa sọ́lì wọn àbúkọ̀ sílẹ̀ kàmá kàmá tó wà lálẹ́ sọ́lì inṣàlá eh, tó bá dọ̀sẹ̀ tí mọ̀ ní ilé ńlá àwọn dòlóṣù alẹ́ yìí a máa gbé lẹ́yìn magrib ah, títí di ìṣàmọ́ wa bí ilé ìṣàyẹ̀wà kò ní jẹ́yìn ìṣàyẹ̀bá yìí